فإن كل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد فيا عباد الله اتقوا الله تعالى حق تقوى واعلموا أن هولاوكم حنانه وأنتم مسلمون عنه يوم القيامة بقول المصطفى صلى الله عليه وسلم كل راعي وكلكم مسؤول عن رهيته عباد الله وكثير من الناس يربون أولادهم تربية بدنية ولكن التربية الحقيقية هي تربيتهم على عبادة الله سبحانه وتعالى وحده فعليكم بتربية أولادكم ما جاءنا بين أيديكم وخير ما تردونهم عليهم وهي العقيدة الصحيحة كما بدأ بها لقمان ابنه عليه السلام وبذلك وصفه الله سبحانه وتعالى بالحكمة حيث قال سبحانه ولقد آتينا لقمان حكمة وقال لقمان لابنه يا بني لا تشرك بالله إن الشرك لظلم عظيم ثم قال ووصينا الإنسان بوالديه يعني أن يحسن إليهما بالقول والعمل والبر والإحسان لقاء ما, ما قام به معه في صغره بقول سبحانه وتعالى حملته ابنه وهنا على وهن ثم إذا ثم وضعته أمه فقال سبحانه وتعالى وفصاله في عينيه فقال سبحانه أن اشكروني والوالدي إلى المسيح أبا بر الله عليكم يا الله كما بعد محمد صلى الله عليه وسلم نوري أرطان بالا وصية رقمان لابنه àsọ́ọ̀lẹ̀ tí Lukman tó sọ fún mẹ́ tí a náà afẹ́ká kẹ́kọ̀ọ́ látara Lukman ọlọ́run bá fún ara rẹ̀ ó fẹ́ bá náà kẹ́kọ̀ọ́ lára Lukman láàrin àtọ́ máa rẹ̀ inú bí ó tẹ̀lé wà máa lọ́pọ̀ hàn kẹrì. Gbogbo gbogbo àwọn afẹ́ká kọmọ náà yanjú ní yíyanjú tó nítumà lọ́dọ̀ náà ọba àlùkò ọlá àbíkú yẹn lórí ọmọ gẹ́gẹ́ bí Lukman rẹ̀bùsọ̀rọ̀ ọmọ náà. àkọ́kọ́ ìjà lọ́mọ pé àwọn ọmọ tó náà bá fún wa àmánà àwọn ọmọ tó náà bá fún wa yìí àmánà ni kílẹ̀ pé ní àmánà bá ń gbà pípamọ́ bá ń mójútó gbogbo ntọ́mọ́nìbá yẹn mójútó láyé ẹni tó ń pè yẹn mójútó ni yóò padà béèrè lọ́wọ́ yẹn tí tí mo ní ọ ń kọ́ ọba mójútó. Èmi gbé pé ọmọ àdéhùn lọ́dún fẹ́ dà ẹ̀rù ní owó àlùjẹ́nà látara ọmọ ẹ̀rù ní oṣù para rẹ̀ ní tó ọba lọ́wọ́ ti ráàmà torí ọmọ náà ni. bí ọba rẹ̀ para rẹ̀ ní tó ọba lọ́wọ́ ti ráàmà nítorí ọmọ àfi kó lo ìlànà ọlọ́run lórí ọmọ náà torúkọ náà wọ́n kó e lọ́wọ́ pé ọmọ tí fún ọ àmọ́ náà ni sọ́ọ̀rọ̀ ó ti yẹ kọ́ ọ̀rọ̀ أن محمد صلى الله عليه وسلم قل كلكم راعي وكلكم مسؤول عن رعيته alẹ́ mi ni a gbọ́ gbogbo yín pátápátá àdàrà jẹ̀rẹ̀jẹ̀ àfihàn bàjẹ́ a ti sọ̀rọ̀ lọ́wọ́ yín nípa ẹ̀ta nípa bàjẹ́ báwo lẹ ti bàjẹ́ ẹ̀rọ wájú nínú ọdún ọdún àwọn tá a jẹ́ ọkùnrin ẹni tọ́lọ̀ ní ká dágẹ̀ òun gbogbo àwọn tó ń bẹ lábẹ́ wa láti rí ìyàwó ọmọ àtàwọn ọmọ ọlọ́mọ tó gbà sábẹ́ ìlọ́ra rí ọlọ́run bèrè ọlọ́run bèrè àwọn lọ́wọ́ ìyá ìkìyàmà ṣé rí ẹ̀kọ́ tó yẹ kọ́ kún ọlọ́kọ́ wọn. irú ọkùnrin wa lọ́yà bá ma àwọn yẹn ń kọ́ mọ lẹ́kọ̀ọ́ lónìí àmọ́ tẹ́ bá wo ẹ̀kọ́ táwọn yẹn ń tọ́ àwọn ọmọ títọ́ táwọn yẹn ń tọ́ àwọn ọmọ lórí títọ́ tara lásán kọ́ máa jẹun kó dáa káàrẹ̀ máa dán bọ̀lọ̀bọ̀lọ̀ kó wọṣọ tó dáa tó borí gbogbo lórí ara rẹ̀. àmọ́ títọ́ tó nítumọ̀ òun ni kí wọ́n bẹ̀rẹ̀ nínú tó dáa wọ̀nyí yá التربية الروحية تتطمي نبا متعال السنة والجماعة torí oríṣiríṣi àwọn ìran tọ́yà ní tọ̀tẹ̀lẹ́ lónìí ìtẹ́gbùrúkúrú kéèyàn rí ìran máa ní títọ́ tẹ̀ ní ìtọ́jú ìtìbọ̀rọ̀ lónìí ó lè ó fi kéré ọmọ lára pẹ̀lú níjọ́ tó bá ń bó ipa ti ẹgbẹ́ ọmọ ẹ̀jẹ̀ pé aṣọ ọ̀tọ̀ níbo lọ sí bẹ̀rẹ̀ títọ́ rẹ̀ bó lọ sí bọ̀ sí olórí níkọ́ tó kọ́ gbọ́n láyé ọmọ ń fọṣẹ̀ nílẹ̀ mo ní mọ́ṣẹ̀ ní tọ́mọ mi ń sọ ìlànà owó lọ́wọ́ tó fi bàlágà ìlànà owó lọ́wọ́ tó náà fi wá ń gbọ́ títí ń bá títí títí títí ń jọkùnrin fún ẹ tí ń kóbìnrin fún ẹ ìlànà ọlọ́kọ ẹlòmíì àtìgbè àtìparí àti tọ́wọ́n bẹ́ẹ̀. ilé ìwé náà lè jèrè ayé lára ọmọ lásán tọ́lọ́ba ní ojú èrè àmọ́ kò lè jèrè ọmọ láyé tó àmà. àníbọ̀ àmì ìkùnmọ́n alẹ́ ìsìlám nígbà tó ń fẹ́ bẹ̀rẹ̀ bàbá ha bí àkídà pé ó fẹ́ bọ́mọ rẹ̀ sọ̀rọ̀ ó bẹ̀rẹ̀ bí àkídà ibi tẹ́ ká lẹ́ ti bẹ̀rẹ̀ ni níbi tí ọlọ́run bá ti bẹ̀rẹ̀ náà nù gbogbo àwọn ọlọ́bí ọlọ́ọ̀lá gbà tó wọ́n ń fẹ́ ẹ bá ń rí àwọn èèyàn àwọn tí wọ́n ń gbé ayé ẹ bá ń rẹ̀ wọ́n ẹni wọ́n ti dàrú ẹ bá ń sọ wọ́n ti dáadáa رباهم على الحقيقة السليمة وأقوارها للعقيدة الداء أن محمد صلى الله عليه وسلم أدمت على أهد عن صحابة ẹwà ìbá ẹwùrọ̀ àwọn sábà sí rí bàtà nàìjíríà ọlẹ́ àwọn àjẹrù tó wúlò fúnra wọn tẹ́sù wúlò fáyé ẹja fún alábẹ̀rẹ̀ kan gbogbo ẹni tá a bá fi lè rè ọmọ láàrin rí ẹtùn lọ lábẹ́ wa ni àwọn tó ń kẹ́kọ̀ọ́ wa wà lábẹ́ wa ni gbogbo ẹ̀kọ́ tó máa ń kọ́ ẹnu gàrí gbàgbé lẹ́yìn ẹ̀kọ́ tó máa ń tiẹ̀ tó ní àfojú fún wa dáadáa umaru fún wa láti dáa kàtó burú tó lé ní. umaru kó tó di mùsùlùmí ẹ̀ mọ irú àwọn àti tó kò sí ojú àánú kankan lára rẹ̀ kò sí èkó ní ojú àánú kankan tó kéré mọ́ ọmọ tó bí ní. Umar obìnrin ọmọ tó bí jọ́nà gẹ́gẹ́ bí ìfẹ́ sí àwọn lábáwá ó wá ọmọ ẹgbẹ́ àgbàgbà tó gbẹ̀sẹ̀ nílẹ̀ díẹ̀ ó wá fẹ́ lọ rí mọ́lẹ̀ ló gbẹ́lẹ̀ láàyè ó sì rí láàyè ó sì gbẹ́lẹ̀ fọmọ yìí ó fẹ́ wọ mọ́lẹ̀ níbi tó fi fẹ́ rí ọmọ yìí ó fẹ́ ta sí ọmọ ẹ̀ ọmọ yìí wá fún àgbà ṣe pé ẹ̀kọ́ mi náà ọmọ yìí nínú ìjẹ́rìí ọmọ yìí ọmọ ìlú náà ó ń gbá mú mi ìfẹ́ tàbílá ó sàgbà ó mọ̀ òkè wù ní ó sì rí ọmọ ìlú ẹ̀rọ ayé rẹ̀ ọmọ tó di rẹ̀ ó wá di ó wá gba Islam anabi wa rè é ó bẹ̀rẹ̀ ìlú ọmọ nílò tẹ̀lé mẹ́rù wa gbé ní pé ẹni tí èsì ẹ̀jẹ̀ rẹ̀ kan yóò bá jẹun ọmọ oníjẹun gbàtọ́jú kọ̀lífà tìyàn mú tí èèyàn mú gbogbo olú ó ń láǹfààní àti jẹfóhùn bẹ́ẹ̀ wá lọ pé tí ó dá fún wọn lọ́wọ́ òní jẹjẹ́ àní tí wọ́n jẹ́ ń rìn nínú ọmọ ẹ̀jẹ̀ tí mo sọ fún wọn jẹ̀mọ́ ìsìláàmù ni. Lukman nígbà tó gbọ́rọ̀ wá àti ọmọ rẹ̀ ó ní yá ìlẹ́yìn ìlú ọmọ mi nínú ọ̀kọ̀ọ̀kọ̀ tó wà àtìkọ̀ọ̀kọ̀ láàtúnṣe ìlà bí tó ti bẹ̀rẹ̀ lọ láàtúnṣe ìlà mọ́ pàǹkan pọ̀mọ́lá ìwọ́pọ̀ ẹ̀dùnkún aláwọ̀ ní láà ilé ìlọ́wọ́ yóò mọ́sí káwọ̀ mọ́sí aláwọ̀ fojú tó tí ẹ òdùnmọ̀ aláwọ̀ tí ẹ ti jẹun ǹjẹ́ ọ̀pọ̀ ọmọ rẹ̀ gbogbo ikọ̀ láàtúnṣe ìlà tó rọ́rọ̀ tó bá ń lásán wọ́n sì máa kọ lẹ́kọ̀ọ́ rẹ̀ ni bọ́ọ̀bá lè kọ́ ọkọ̀ sílé kí ó ti wó ti kọ́ bọ́ọ̀bá lè kọ́ sílé kí ó ti kọ́ ó jẹ́ àmọ̀ a ọmọ ẹ̀dẹ́ nìyẹn ọmọ ìyẹn bóò ní tàwọn ìgbà dáhùnmọ́ ti ẹ bóò ní wọ́n ti gbìyànjú tó nípò lárẹ̀ gbìyànjú bí wọ́n ṣe ń bá ẹgbẹ́ ṣe wọ́n gbìyànjú àti gbogbo ọmọ kò lárẹ̀ àwùjọ sì máa gbà á. Ntọ́fi mọ̀ pé máa bá ọmọ tó pé ní àwọn ọdún mẹ́ta àwọn ọdún márùn-ún bẹ́ẹ̀ ti ń sọ̀rọ̀ kọ́lá bó ṣe ọmọ Christian ètò ẹgbẹ́ ìlọ́wọ́ rẹ̀. Ẹni bọ̀rọ̀ náà bá wà kọ́ bó ṣe ọmọ aláwo tí wọ́n máa ń lọ ọdún mẹ́rin mẹ́fà tí èkí máa lo àwọn wá sí káàkiri ìwòkú ni ẹgbẹ́ òkúta lọ́wọ́ bá wa yóò sọ tó àfọyín rábìlọ àwọn gidigagidigagidigagidiga tí wọ́n ti táwùjọ tó lọ́la sí wọn àti bàbá kan bóyè lọ́wọ́ rẹ̀ èyí ò sọ pé kò sí tọ́lọ̀ wọn sí wọ́n ti dàkídà rẹ̀ rú ànábì àmà gbìyànjú láti kúrò pé nǹkan ń bẹ láwọn ọmọ kò àwọn ọmọ tó bá súnmọ́ tó wà lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ ànábì àmà ti tàwọn fún ìdíjú wọn lẹ́kọ̀ọ́. wọ́n ní jọ́ kan wá àti Abdullahi bin Abbas wọn lọ wọ́n ní Abdullahi ọjọ́ orí rẹ̀ ní ọmọ tó ló pe sọmọdún mẹ́wàá lọ́jọ́ náà. àníbi wọn ni yá kùlá àníbi náà ìjọba yìí tẹ̀sí náà lásìkò tó mọ́ ń gbọ́ ẹ kàn mú àwọn ẹgbẹ́ ìtàwé ìdìkan wá àwọn àbọ̀ ti fi ojú lónìí wọ́n ti sàn án sílẹ̀ pẹ̀lú ẹgbẹ́ tó ṣe báyìí táwọn fi dé òru àwọn ọmọ wa àwọn ọdẹ ìtàwé pé ìtàn báyìí ilé ti rẹ̀ báyìí tọ́wọ́ ti wá máa mọ́ lábùkúrú bẹ́ẹ̀ anábìwá ni wá gùn náà inú ọmọ yìí súnmọ́ yìí ẹnì ayélujára kàlùmọ́ mo yẹ kó wọ́n kọ́ láwọn kankan tó fẹ́ kọ́ láwọn gbólóhùn kan lákọ̀ọ́kọ́ gbóhùn sí ọgbẹ́ ìfọ̀bùlá àdúgbò hamana ìwọ ọlọ́run máa sọ dáadáa gbà pé ọba sọ ìwọ ọlọ́run ó sì mọ ọlọ́run wájú rẹ̀ yóò mọ dáàbò bò ọ́ ìwọ́n tó ń ṣètì ẹ̀fún olóò ṣètì ẹ̀fún ẹ̀wọ̀n kan kí ló sọmọ lónìí gbẹ́rẹ́ ni ẹ̀rọ jùlọ bí ṣe wá ṣe ṣe kí ni àràbà àmọ́ darí kan nù. bẹ́ẹ̀rẹ̀ bẹ́ẹ̀ bá gbogbo àwọn ìlú ìdájọ́ kékeré wọ́n ti ń bẹ́ẹ̀rẹ̀ fún ẹ̀rù ń tà nábì kọ́mọ lọ́mọ. àmì ọmọ tó òfin ọlọ́ọ̀ tí wọ́n bá ti mójútó lọ́wọ́ ọba wọ́n ti mójútó òfin ọlọ́wọ́ ọba èyí ti hu àmọ́ rẹ̀ pẹ̀sẹ̀ ẹ̀ sì lọ rí ọlọ́wọ́ ọba wọ́n ti rẹ̀ àníbi wọn ń bá lọ bẹ́ẹ̀ ń bá lọ bẹ́ẹ̀ àníbi wọn bá dúró bá ìgbà sáájú. kódà wọn bẹ bẹ́ẹ̀ kan tó bá ní ìṣòro sàfàlùbà ọlọ́run ọdún lọ́wọ́ rẹ̀ sẹ́kítà olùlà ní nǹkan mẹ́rin báyìí. àníbi wọn bẹ bá wọn yíyẹ pé ìtọ́nà ọba bẹ kó sẹ́ni máa ń ṣe ìtọ́nà ọba kò ní ṣe kò ní ṣe bẹ́ẹ̀ ni wọ́n ní sọ bá lòun ṣe kí gbogbo ẹ̀ náà wò ó tòlótò náà ní ọ̀tọ́lọ́ ní oṣù àníbùkún wa kọmọ ilé ẹ̀kọ́ yìí lágbàlagbà ní ọmọ ẹwà àwùjọ alóòmù àwọn èèyàn bẹ́lẹ̀ dúró àwọn ìtàn ìwà mọ́sálásí ní ilé ẹ̀kọ́ rẹ̀ lọ́sí ní oṣù ọ̀pọ̀lọpọ̀ ti jẹ́ lẹ́bọ̀tẹ́ ànẹ́bí ní tí gbogbo ayé bá pa wọ́n pọ̀ gbogbo ayé èèyàn ní wọn àdìjọ ní wọn tí wọ́n pa wọ́n pọ̀. àyà àyà ń fa ń fa bí ṣe ṣe ìtọ́ pa wọ́n pọ̀ lẹ́yìn wípé lágbájá wọn lágbájá ẹ̀yà sọ́ọ́sìà lágbájá wọn lágbájá ẹ̀yà sọ́ọ́dọ̀ lówó wọ́n pa wọ́n pọ̀ bẹ́ẹ̀ lágbájá ọmọ lágbájá ẹ̀yà gbèsè rìpò yìí ànábì ní ti gbogbo ayé bá tó máa tó gbogbo ayé lọ kọ pé kó rẹ nìkan tó jẹ àwọn yàn ó rẹ nìkan ní bíi àfẹ ẹ bí wọn lọrọ fi ọ ànábì ní ti sọ fún ọ kọ ọsọ lọ mọ bẹ́ẹ̀ bí ò bá sínú àkọọ́lẹ̀ tọmọ tọmọ kò ní dọ̀rọ̀ yìí láéláé aláì tọmọ sọ fún yìí nàìjíríà pé láì ṣe láì ṣe ìjọba ológun èyí ó lè jẹ pẹjẹsì nàìjíríà tí ò ṣe é dìbò fún tẹ́tẹ́ bá ń sọ òun tìyàn tí òun níbi òfin bóòlù òdodo tí òfin olódo wàhálà ilé àkọlé ọlọ́wọ́ bá ní nítorí bí sọ fún Abdullahi jẹ́ fún àná náà. èyí tó dára kẹ́kọ̀ọ́ rẹ̀ àwọn oníkẹ́kọ̀ọ́ ẹwà tí wọ́n lọ́wọ́ tani kò gbáwé ní ilé abẹ́kọ̀ gbogbo ayé títí nìjíríà nìkan ní wọ́n sọ̀rọ̀ ní abúlé lọ́wọ́ di ààrẹ àmúlọ̀ ọ̀rọ̀ ọ̀kọ́ nítorí bí n ṣe gbẹgbẹnu tí gbogbo ayé bá pàwọ́pọ̀ pé ipò yí abẹ́ fún ọ. Tẹ̀kí pátítà ẹ̀ lọ́pọ̀ nígbà náà ọ̀dọ́ ayẹ̀. Irú àyẹ̀ kó lè ká lọ kọ́ wọn. Àmọ́ ọ̀pọ̀lọpọ̀ lọ́pọ̀ òbí kọ́ wọn lónìí pé àríkọ̀ kọ́ wọ́n lé ní ọgbọ́dọ̀ lé ní bàbá bá bu lẹ́sẹ̀. Àwọn òye àwọn èyí ti kó ọdọ̀ lọ́wọ́ bá tó tó wọn bá ṣe ni. Ẹ̀rọ àwọn olóṣèlú ti dààmú ara wọn káàkiri èmi ò mú èmi ò jẹ yóò sí ojú wa ló kókó wọn nígbà mímọ́. Abíọ́lá wọ́n sì dìbò fún oṣù wọlé. Bùnbó ti wọlé náà. Ọ̀gá ìlàdé ìgbésí ètò sí àkọọ́lẹ̀ pé ọmọ ìbò ó wà ní àwọn ààrẹ Nàìjíríà. Ẹ tó ti wà ní òṣèlú fún un. Òun náà ń ní Mùsùlùmí àbí ni fẹ́yìn lẹ́yìn náà ọ̀gá yóò fẹ́. Ntánilẹ́bí sọ fún Abdullah lọ́jọ́ àbúrò àná nìyẹn tòtàwùhí ní pàtàkì púpọ̀. àìsí tàwùhí ìdáhùn jọ ní máa bá lọ gbé lòkú ìyàwó tó ń gbé lòkú náà fi ṣe. ṣùgbọ́n ti ṣiṣẹ́ ti ṣe ṣiṣẹ́ gbẹ́rù lówó ní àbọ̀ lówó ní òní orí bàbá náà wá fi kan lówó bàbá náà bàbá náà kó wọn ní tiwọn ti bára wọn lọ́gbà ọlọ́gbùjá. ibi táwọn ọmọ ìdíbà rẹ̀ wọ̀nyí ti bá rẹ̀ ẹlòmíì ti bá rẹ̀ wọ́n kìí ṣe é ṣe tí ṣògbówó ní ìṣe bẹ́ẹ̀ ẹni tó ti ṣògbówó náà tàbí omi sùúrù ni wàlá àti ìṣèlú náà lónìí tí gbogbo ayé bá pẹ̀ táwọn fẹ́ sọ ọ́ di oríire àlẹ́bí ni irọ́ ni ò tó bẹ̀rù àti tó bá ti wà náà pẹ́lẹ̀ nìkan lókun. wàláì Abíọ́lá dáhùn Abíọ́lá ó sún ẹwà owó jiyàn njẹ́ wọ́n bẹ̀rù pé sí ẹ̀mí ló mọ́ni àmọ́ kí n sọ̀rọ̀ Nàìjíríà owó ti ń bẹ̀ àwọn ọ̀rọ̀ gbogbo àwọn sọ bí ọjà ó ní ẹni bá ti léèyàn ó sì lówó owó gbogbo lónìí. kí ni adé lábẹ́rẹ́ ọ̀gbà rẹ̀ ẹ wá wọ ẹni tí ò tẹ ẹ tí ò tẹ ní pósítà tí ò tẹ káfí tí ó ní kẹkọọ wọ́n sì lọ mú kí ìsọfúnjà ẹ̀yà máa jẹ́ ààrẹ orílẹ̀-èdè nàìjíríà ó ti wà náà pọ́lẹ̀ àmọ́ sùn méjìlá ó lò ẹ̀wọ̀n ń pè ní ìtẹ́rí wọ́n ní fìdí ẹ̀ pẹ́sẹ́ǹtì ni tó máa ń pa àwọn pẹ́sẹ́ǹtì nàìjíríà wọ́n kọ́ sọ wọn ní kọ́ abiola sí pípẹ́ àfún irú kan báyìí ilé àwọn ẹ̀kọ́ bẹ́ẹ̀ tẹ́lẹ̀ kú mọ̀ rèé mo ní ọmọ tó bá parí ilé ìwé tí ò rí sẹ́ tí ò rí ọgbẹ́ lókùtà àtẹ̀rísì sáà lọ sáà mọ̀ wà láyìí àìsíta orí ìlú fún ẹ̀sẹ̀ àmọ́ ọba inú ní ọkọ̀ oúnjẹ gbogbo ọ̀rọ̀ púpọ̀ máa ń wù láyé àti àwọn méjì àníbi tí wọ́n sọ fún ọmọ yìí pé àní wọn gbẹ́fẹ́ tí gbogbo ọ̀rọ̀ pátápátá kó jọ pọ̀ gbogbo ọ̀rọ̀ pátápátá gbogbo ọ̀rọ̀ pátápátá kó kójọ pọ̀ alẹ́ ayé obìnrin kàbùṣe afẹ́ fi ara ní ọmọ yìí afẹ́ fi ara ní ọmọ yìí àníbi ni wọ́n dààmú ara rẹ̀ tí ò bá ti wà nù àkọọ́lẹ̀ ń pé ìnira wọn bọ irọ́ ni ẹ̀kọ́ là ń kọ́ àwọn ìbàjẹ́ máa. ẹ wo ẹni tá níbi sọ̀rọ̀ láhùn wáyé ọ̀kan tó ń kọ́ ọmọ kékeré. kí ni àwọn tó fẹ́rẹ́ fún wọn wù rẹ̀ sí fẹ́rẹ́.

táàbà kọ́ ọ̀lẹ́yàwó tí wọ́n bá láàárọ̀ tó gbà pé àní ọ̀nìmọ̀ owó mọ́ tábà ti kọ́kọ́ ọ̀nìmọ̀ náà ni àwọn bá tábà kọ́ ọ̀bá kọ́wọ́ ọmọ rẹ̀ rẹ̀ tí gbogbo ọba anábì ní ìròyìn náà sí ìròyìn náà àti tó bá ti wà náà pọ́lẹ̀ ó wá wà ní ìròyìn ayà mi anábì ní tó bá bá ọ kò sì bá ọ àti ní ìbọn ni ntí o bá ti bọ̀ ọ́ ọlọ́run ní ìbẹ̀rẹ̀ ọlọ́run ní ìbẹ̀rẹ̀ àmì ọ̀bọ̀ ni wọ́n lé nìkan ní àkókò àpò sílẹ̀ ni gbogbo mọ́tò tí ó wọ́ mọ́tò tó wọ́ mọ́tò tí ìbọn ní wọ́n ní àwọn bá ti jẹ pa àwọn tó gbogbo ọ̀nà lọ́kàn kan bí táwọn tọ̀wọ́ tó gẹ́gẹ́ bá ti jẹ pa ó sì rún gíláàsì lọ́lẹ̀ ó ní kó o kú pẹ́ síta ọkàn rẹ̀ lóde kìí ṣe security rẹ̀ lóyún lọ́wọ́ tábà wọ́n tó wọ́n ti dámẹ́jì ọ̀mọ́ wọn táwọn àti security òun gbogbo ló dé bẹ́ẹ̀ ó sì rí ó sì lọ lábẹ́ rẹ̀ ọ̀kẹ́ tó ọ̀bá lóṣè ó sì lọ sí ọ̀rọ̀ jàmá. àlébí ni sábà ní ipò ní ipò lójoojú ẹ̀. bẹ́ẹ̀ ni arábìnrin kan nàìjíríà ní ọjọ́ kan rẹ̀. ó náà ti mójú ló bára náà bí àbí àbí tí wọ́n yin ìgbìmọ̀ láti ní láti kí wọ́n bá gbóyè rẹ̀. àà ní ìgbà náà ni eléyìí ẹ̀kọ́ tó ká fún àwọn ọmọ ọmọ ẹ jẹ́ kí wọ́n mọ̀ wọ́n ẹ jẹ́ ká mọ́ ta lọ lọ́wọ́ tábà ní sòrò ọlọ́la máa ń bọ̀ àìsá lọ́gbà ní ìyàn eléyìí lákọ̀ọ́kọ́ tí Lukman tó fi bẹ̀rẹ̀ fọmọ rẹ̀ báwo bá wá máa mọ tàwọn torí bá ní fáwọn kéde ṣe ń láyé àti ẹ̀rọ tó ń tì mọ̀ nǹkan tó ń fẹ́ pọ́yàn òbí lè mọ tàwọn àwọn àfa tó kọ àwọn ìta orí yẹn tì wọ́n ti bẹ́ẹ̀ wọ́n ti kọ́ ń ní sí. ó ń lójú àdúgbò tó ń wà ní sàbí ìrìn àbá sún náà tán lórí lómẹ. ó ń lójú àdúgbò èyí tó wá sí ilẹ̀ sọ wọ́n ní kọ́ wà só. lẹ́yìn ìlú àti ìlú àtàrin ìlú ìjọba tó wà. wọ́n sọ báwọn àbá àbú alájọ kan máa bá wa sallallahu wa ala wa sahbihi wa sallam. الحمد لله والصلاة والسلام على رسول الله أتى فلاه عليكم في الله وبع نبي محمد صلى الله عليه وسلم يبن تنبال وصية لقمان سيو ماري أقوك واسطة سوى ماري لكي لا تشرك بالله ما صلى الله عليه وسلم iná ṣírí kẹlàbọ̀ ní àwẹ̀ ẹbọ òun làbòsí tó lágbára jù ẹbọ wa kó àwùjọ yìí ẹ ká mà àmúgbàtọ́ rẹ̀ bá ń gbé àpàràmọ́ sọ lẹ́yìn ìgbà tó parí ìkẹ́ tí ń bẹ láàrin wàtọ̀ náà tí ìtí ń bẹ láàrin àtọ́bà tó bá mọ́wàá ojú hàn ẹ̀tọ́ para wà padà sílé ó ní wàbí ìwàlì ó ní bàbá sóyìnlẹ̀ ìfẹ́ ìwàlì rẹ̀ kùnà àfihàn máa ń bọ́ mọ́ sọ̀rọ̀ pé sí dáadáa sí mo bí ó lukumoro sọ fún ọmọ rẹ bẹ́ẹ̀ sí dáadáa sí mi èmi bí ọ ìwọ́n sọ àwọn ọ̀dún tó fi ọgbọ́n ọ̀sẹ̀ ra fún un èmi àti ìyá rẹ̀ ó yẹ kó wọn fi dáadáa sí wa nígbà tabataba tó dé torí hamalatu himru wahana ala wahana ìdúpọ̀ gbọ́ ọ̀sẹ̀ dáadáa sí ìyá rẹ̀ nígbà tí ìyá rẹ̀ fi lóyún rẹ̀ pẹ̀lú wàhálà yìí ìgbàtí yàrá ti lóyún rẹ ẹnu wàhálà àdìyà ilé ti mọ̀ láwọn aburú ọ̀láì tí mo ṣe sọ rẹ bí láyé ní ìyá ìkan ṣe. níjọ́ tí ó bímọ wàhálà fún mi wàfìsẹ́rù fi àmì ìyá ìwà tọ́jú wa òkú ọdún méjì tó fún ọlọ́yẹ. wọ́n rí ẹ̀kọ́ ẹ̀sìn ọ̀dọ́ fáwọn òbí méjì o àti àwọn ọmọ ọmọ wa kan sí dáadáa sí wa kan mọ́ wa. Ibi àwọn bá ìwé àṣìwáyé káwọn ọmọ ọmọ pé ìyá ẹ̀ lọ́gbọ̀ọ́sẹ̀ láti wọ́n bẹ̀rù àti Muhammad ma hakun náà ìfẹ́sìn sọ̀hábàtì wọn wà nẹ́bí nínú gbogbo ẹ̀dá lọ́nà ta ló wọ́n tó mọ̀ ṣe dáadáa sí i. Ànábì ní ọmọ ìyá rẹ̀ ni ó ìyá rẹ̀ ni wọ́n ṣe wá sí i. Ẹyin fún ọmọ yìí lẹ́yìn wọn táwọn ọmọ wa nẹ́bí Ànábì ní fún ọmọ ìyá rẹ̀ náà tọ́ni ọdún méjì ẹni wà lẹ́bùn lẹ́yìn yá lẹ́yìn yóò sáré kúrò kú àlẹ́bìnrin yá ẹ̀kọ́ àlẹ́bìnrin yá bàtà wàlẹ̀ bẹ̀ ta lé àwọn. lẹ́yìn nǹkan àlẹ́bìnrin yá bàtà wàlẹ̀ bẹ̀ ṣe dáadáa ọ̀hún ṣe dáadáa sí ìyá rẹ̀ lẹ́ẹ̀ ta kí o kájú kan bá rẹ̀. bọ́lá ti ti lè sọ́nà tó lọ tó kọ́ yóò fi àwọn ìjẹ́ àlùkò gbàmúùn ẹlẹ́mìí fẹ́ àmúlò wà pẹ́ẹ́ta àwọn ìyá wa sì ní jẹ̀lú ìtara fara jẹ̀lú. pẹ̀lú tí wọ́n àkọ́kọ́ sígbà bá wà tí a jọ wọn ni ìgbà tí ó dojú ara ìyá ló wà. bí bàbá mi ṣe ń ṣiṣẹ́ ìyá mi ṣiṣẹ́ bí bá ti bàtà mi ṣe ara ìyá mi aláàrú ìṣòro aláàrú ìṣòro ìgbà tó tẹ̀yẹ lówó ni bàbá ńlá nira ni lẹ́ẹ̀kùn lọ́rẹ́ olùdílé mọ́ tó ara ni wọ́n. bí o bá yí ọ dáadáa ìwọ́n náà jẹun yóò fi ẹkọ ẹkọ ẹkọ jẹun lára là kámẹ́sì méjì ní sọ́dún mẹ́rin wọ́n á mú fún ọ̀tà mẹ́ta lé. wọ́n ti ń rán ìgbà náà wọ́n mú nípa ìrìn àárẹ̀ àwọn ìwáwọ́ ní ọ̀pọ̀ ju oṣù lọ́sàn-án. ọlọ́run ṣàkóso dáadáa àkọ́kọ́ náà ẹyẹ kejì ìgbìjọ́ tí wọ́n wọ́n jáde lára wọn kò sí bó ní ìpínlẹ̀ sàlàyé fún yí tó lójọ́ tó bá jáde àwọn ọmọdé yìí rẹ̀ kò lè yí ọ kò tó lè yí ọ lóhùn rẹ̀ sí kò lè yí ọ àfọ́bìnrin tó bá ti bímọ ìrẹ̀mọ̀tìrẹ̀ àfọ́ ìrẹ̀mọ̀tìrẹ̀ sàlàyé lóbìnrin mọ́ bí sọ ọkú sọba tí mo wí tí mo wí fún yìí ìnira gan-an ó gbé lójọ́ náà ó dì méjì dáadáa kejì náà èyí tó wá ní agbára jùlọ tó lágbára jùlọ yìí lọ àwọn àwọn àwọn tí wọ́n ń tọ́ mọ́ yá mọ̀ pé pé rí wàhálà tí ń bẹ́ẹ̀ bí pé ká tọ́jú ẹ̀ lọ pàtàkì jùlọ nígbà tí wọ́n rákò tí wọ́n rákò ó ju èjì lọ. torí pé ìwà ìwà ìwà ìwà ìwà máa ń wù bí káyí ní ìjọba máa ń lọ́bẹ̀ ìyá òjò òjò wàrà sọ bí ká bá lọ bí ọ̀dọ́ ọ̀dọ́ àwọn tí ìwọ́n tó jẹ́ ní orí èkó yóò gbogbo ara kan tó bá rí ọmọ lórí omi fún kọ́dà bí ọmọ ọ̀pọ̀lọpọ̀ jí tọ́wọ́ ìkínú ọ̀pọ̀lọpọ̀ jí yóò lọ kàtẹ́ mi àbẹ́ kọ̀sẹ̀ kọ̀sẹ̀ yóò tó wá jí ayé yóò wá jí òtún wá rí ọmọ àwọn òkú wá rí ya jí kó wọ́n bá dá lójú ẹ̀. ọlọ́run ọbẹ̀ yóò sọ dáadáa kẹta nù ọlọ́run ní ọmọ tó yẹ bá pé dúpẹ́ fún ọlọ́run wọlúwalùdé mọ́ agbájá àwọn òfin ọlọ́run dúpẹ́ fáwọn òfin ọlọ́run ló ń bẹ̀ dúpẹ́ fún mi àmọ́ àwọn òfin ọlọ́run ní lọ pẹ́ wọ́n láì àwọn òfin wọn gbìyànjú ọ̀làjà wọn yára wá ẹlòmí ò yẹ kí gbogbo náà sọ ìwọ́n tó bá bá ọba ó ṣe gbogbo náà tó di òmìnira rẹ o tọ ọ̀sán bọ́lá ti sọ̀rọ̀ olówó wọn ni. àmọ́ bá a sọ bá a sọ máa ń wúwo lágbára lápò lọ́wọ́ ọ̀pọ̀lọpọ̀ wa ní kálá fún ọdún ẹ̀kọ́ ìwọ̀n wa. ọlọ́run ọdún tó fún mi ọdún ọlọ́run bá ẹ̀sùn mẹ́ta bí àwọn òbí náà. yẹn ló fa ọba wa bí na bẹ́ẹ̀ ọdún aláwọ̀ tá ọlọ́run kan mẹ́ta kan bẹ ọlọ́run kan kan méjì méjì wọn jẹ mẹ́ta. èyí tó lọ sí àwọn ọkọ méjì méjì bí o bá ṣe kan tí o sì kàn yókù lọ́dọ̀ ọmọ yóò kà sí tó gbà pé yóò sí náà ni. olùwàlẹ̀ àti olùwàlẹ̀ àti rọ̀ṣù ọlọ́ni ẹ tẹ̀lé àti ẹ̀yìn ọlọ́run ẹ tẹ̀lé àti ànábì náà. ẹni tó bá tẹ̀lé àti ọlọ́run nìkan tó tẹ̀lé àti ànábì bí ìgbà tó tẹ̀ tẹ̀ pẹ̀lú ọ̀nì bí olóṣèlú apá ilé ìwé kan kọfà kọfà kọfà sí ẹlẹ́ẹ̀kejì ọlọ́run bá sọ pé àkínú sọlá àti zaka ẹ kí n rú ẹ zaka ẹni bá kírun ó sì lágbára bí ọ̀rọ̀ káfíń lọ nígbà tí ò kí náà ni. òun ni àbáwọ̀ àbúlá àbákòsí bíi nígbà tó gbogbo ti àwọn tọ́láwọn zaka ó ní ìlàkùnkùn lẹ́yìn ẹ̀nà tààràkọ̀ bóyá sọlá àti zaka bí n bá ti sọ̀tọ̀ láàrin zaka àti irun náà ẹlẹ́ẹ̀kẹta alẹ́sùkúrúlì wọlùwàlùdé ẹdúpẹ́ fún mi kẹsì dúpẹ́ fún yàyín náà àtàwọn òbí méjì ẹni bá dúpẹ́ sí mi ọlọ́run tí òbí táwọn òbí méjì láì lọ́pọ̀ ọ̀pọ̀ orúkọ ìyáàlì ìrúbọ̀ ìwàlùdé bí ẹ bá ń wọ́n ọmọ ọlọ́run ọ̀rọ̀ wa ìwọ̀n òbí ẹ̀ méjì náà bá ń wọ́n níjọ́ táwọn òkú ilé bá rí bọ́ sọ́kọ́lá ọ̀fẹ́ ọlọ́run mẹ́ta wọn lóhùn ìtumọ̀ àlékòó nínú àti tíbọ̀ àti tíbọ̀ bẹ̀rẹ̀ wọn là tó ṣeré bìlá nítorí lóòrùn ẹjí ká gbìyànjú ká síra fáwọn ìgbìyànjú ẹ̀kọ́ lálá ni ọ ká gbìyànjú àmá lórígbọ́ ká mọ̀ tó àbẹ́gbọ́ ká mọ̀ tó òsíbọ̀ ti lọ gbìyànjú tó òsíbọ̀ lè mẹ́ta wọn òfin ẹ̀mí méjì kó síbọ̀ lè lọ́fún wọn tó lè ṣe lè tó wàhálà kan sí lẹ́yìn rẹ̀ alẹ́mi lórí kò síbọ̀ lè ṣe fún wọn tó lè ṣe wàhálà wọn kọ́lá kan tó gbogbo gbogbo ayé gbogbo ayé gbogbo gbogbo kọ́ ni ìyá mi ẹ̀dá alẹ́mi ló kò sí nǹkan wọ́n yẹ kó sí kò bá látàrí mú kẹ nínú hálù súnmọ́ tó ń gbé ẹgbàpẹ̀rẹ̀ fún ya rẹ̀ àwọn táwọn fún lágbàpẹ̀rẹ̀ fún ya wa kò mú kọ̀ọ̀kọ̀ ìbá àní àwọn ọ̀rẹ́ ìgbà àní ìtàwọn tẹ̀lé ìjọba kò sí ìtàlẹ̀ fún ya wa jọba wa tó lè ṣe lè dé ní ẹ̀sẹ̀ fún wa kò sí àmọ́bẹ̀rẹ̀ mi lórí àbíkẹ́ ọ̀kan ìfẹ́ ọ̀kan ẹ máa lè ṣe ìfẹ́ ọ̀kan wọ́n yà kọ́ sọ ẹgbẹ́ orí báwọn ọ̀pọ̀lọpọ̀ méjì ipò tí islam tẹ̀rí sí lọ́dọ̀ yorùbá bákan náà ni yóò bó ìrẹ́lú bá lẹ́rú òun lẹ́rú tó ṣe gbẹ́nu islam náà nìyẹn. káwọn òbí rẹ̀ máa pàṣẹ fún ọ tó máa tẹ̀. kọ́tọ́ ìlú yìí kọ́ kóbi ẹ̀rọ akọ́kọ́ ìyàwó rẹ̀ tó ti dàpítà. kọ́ ọ̀sẹ̀ kọ́ lẹ́kọ̀ọ́ yàrá rẹ̀ ní ìjọba ẹ̀rọ mọ́ ìkan náà sáájú àmì Muhammad sallallahu alaihi wasallam òun àti ọba rẹ̀ jẹ́ ń gbọ́pọ̀ bàbá rẹ̀ wá ní ọkàn ní rẹ̀ wà bínú ní ọkàn sí kan náà ó ṣe òṣèlọ́bà nàbí rẹ̀ wọ́n bẹ́ sọ sílẹ̀ àwọn méjì á lò ó anábì ní sọ́yọ̀ tọ́ ni wọ́n bàbá rẹ̀ wá ó bá rẹ̀ bí ó bá bá wọ́n ní anábì ní tọ́ wípé ó rí wí anábì ní bẹ́ẹ̀ bá mọ̀ láti lọ lọ́mọ àti wọn náà gbọ́ mi àtẹ̀mí náà ẹni lọ́rí mi lẹ́rù à ń máa ń lókìkì tí o bá mú àti rẹ̀ jẹ́ mọ́ ẹgbẹ́ mọ́ ẹgbẹ́ sọ ìwọ gẹ́gẹ́ àti gbogbo ń tọ́ bá ní pátá òbí ẹ̀ lónìí. inú àwọn ẹ̀kọ́ tó táwọn kan wà lélẹ́yìí mọ̀ mú ìwọ̀ ọ̀rẹ́ ọ̀rẹ́ tó wọ́n wọn wọn tó kọ́ tó kúrò tó ti gbẹ̀gbẹ́ àríwọ̀ ẹ̀kọ́ mọ́nà tó gbẹ̀gbẹ́ àríwọ̀ lápùlẹ̀ my son abdullahi wayan lásìkò tí ó gbọ́ tó bàbá mi sọ̀rọ̀ ń ta ń gbà mí kí n bá báwọn yẹn sọ̀rọ̀ james mọ́pè mí ẹ̀kọ́ nù. àwọn ọ̀gá ọ̀gá ọ̀gá ọ̀jọ̀ lukman ya bunai ọmọ mi abdullahi suleiman rukoya wanya láàrin wọn kó nǹkan bí ẹ ti kọ́ wọn lọ́wọ́ àmọ́ ó fẹ́ràn yókù rẹ̀ lọ́pọ̀ ọ̀yà tìǹbà yóò ti dùn kí wọ́n bú ọ náà láti pàtàkì ọkọ̀ tuntun yọrí nǹkan ọgbọ́n máa bí ní ìtawọ́pọ̀ lára àwọn ọmọ ẹ̀pọ̀ mọ́ ní láti pẹ̀lú ọkọ̀ ẹ̀bọ́ ẹ̀hà tó bá ti gbà mí àmọ́ kọ̀rẹ́ ìtàn wọn ni ẹ̀pọ̀ nítorí pé gbọ́mọ̀ ẹ̀rọ ṣe dáadáa kí ni mo dì sáfẹ́ abiola ọba àlùkọ́lá àwọn ọmọ wa ọjà fún wa tọ́ ọlọ́run àwọn ọmọ wa ọjà fún wa tọ́ ọlọ́run ọlọ́run bá jẹ́ kí ọmọ tó jẹ́ àbámọ̀ fún wa lálùkọ́ àmọ́ ọlọ́run aláìlá ìlọ́lá èso tó jẹ́ fún aláyé kí wọ́n sì jẹ́ èso fún alálùkọ́ àmọ́ aláìlá ìlọ́lá tó tó bá fún wa fún wa fún wa náà ọmọ fún wa lámọ̀ ọlọ́run àwọn tó ti fi ilé lẹ́sàdánwò fún ọlọ́ọ̀ba lẹ́sàdùn wọn ní ọ̀dà àwọn ọmọ ọlọ́ọ̀ mẹ́jọ tó wọ́n ya kọ́ọ̀bù ọlọ́ọ̀ mẹ́jọ tó wọ́n ya kọ́ọ̀bù ọlọ́ọ̀ àmì ìdí ọ̀rọ̀ àwọn òkè bẹ́ẹ̀ bá wọ́n ya kọ́ọ̀bù ẹ̀tọ́ ẹ̀tọ́ ẹ̀tọ́ àwọn àmìsùn náà ọ̀nà kan tó kú lọ́ba tàn àjọ lókù bó bá jẹ́ ìwé ọ̀rọ̀ ya kọ́ọ̀bù ẹ̀tọ́ ẹ̀tọ́ àwọn àmìsùn náà wọ́n wọn nípa òhìn wọn ò ní ti gbé yá ẹ̀ta mi ìmọ̀lá ó fi ọ̀pọ̀ ṣíríṣì ní àkọ́kọ́ táàlù sí mọ́ ọkọ̀ wọn láyé ọ̀pọ̀ ṣíríṣì ó jọ ọ̀pọ̀ láti òkú pẹ́ẹ́pẹ́ ṣíríṣì èyí ní ṣe pọ̀ gbogbo àwọn táwọn wáyé àbẹ́ẹ̀ tó fi bá òfin wọn ọlọ́wọ́ bá wọ́n sábà mójútó wọn lọ. àwọn èèyàn wọ́n èé tètè tàkó tètè tàkó sí ni máa ń fa àwọn èèyàn láì. ẹnu nígbà tí wọ́n bá ń bẹ ní fresh tí o ti yàrá kúyà ní òní gbé wọ́n bá wà lóṣù náà. tó bá ti wá yàwó tán ó máa ń wá bí ìgbà tó wèrè làwọn ń wò. Ọmọ ilé ìyàwó jùlọ ilé ìjọba àwọn ọ̀rẹ́ ilé ìtìyàwó ẹ̀mú ìwà mìíràn ilé ìtìyàwó láti tábìlì lẹ̀ náà. Àwọn ọ̀rẹ́ ní والله ما ما ما كان جبته ما تلوه تقولي يا ولد أنت مو أنت اللي وصلوا هذا بني لي من جوا هو هذا هو هذا ما أبي وصلى الله على نبينا محمد وآل آله وصحبه وسلم سبحانك اللهم وبحمدك